ṣe kókó. Tọ́ba ìsorí tọ́ba ìsorí kí ni wọ́n kọ́ Bàbá yìí kò bọ̀. Ìpínlẹ̀ tí kò tẹ̀yìn bọ̀ lẹ́nu yìí. Ẹ̀rín gbọ́dọ̀ bọ́ lẹ́nu mi. Ṣé wọ́n mọ̀ ní pé òní lọ́jọ́ bí àlàájá ọmọlára ọ̀tún? Bẹ́ẹ̀ni, ìyàwó Bákàrè. Ibẹ̀ mo ti ń bọ̀, òun ló dẹ̀ níbẹ̀ nù ní sùn ẹ ara yín ṣe ẹ máa ń gbọ̀ngàn ìyá báyìí ó sì fẹ́ kúrò ẹ̀yà nígbà mo kó nǹkan bá bá gbà ní ìṣètò ọba rẹ lẹ́kùn ní ọ̀rùn mọ́tò láyé tó mo ti mú ìyẹn lọ. mo ní sùn ní ọkọ̀ bí ọ̀rọ̀ ti ń bọ̀ sórí eléyìí tó ń wo ìyá mọ́nú ìdè eléyìí ẹ̀sìn ti gbogbo nǹkan mi ni ó yàtọ̀ sí nǹkan bó ṣe wà yìí àwọn ọmọ ọmọ pé sórí kéèyàn ó èèyàn bá dùn láyé kéèyàn mọ àwọn èèyàn láwọn èèyàn ńláńlá ó dájú kéèyàn mọ tálíkà àbọ̀ máa kó lẹ́yìn àbí ẹ̀jẹ̀ lọ bẹ́ẹ̀ ni tí wọ́n ní kéèyàn lọ rẹ nígbà náà ọ̀nà ọ̀la yìí pẹ́ ẹ̀yìn àìrẹ́ ní bọ́ọ̀lù àyìn ìṣòro ẹ̀dá ọ̀gbọ́n torí rẹ sórí tí mo ṣe kúrò torí tí mo wọlé bọ̀ yìí wọ́n wá fún àwọn ọmọ mi mo ọgọ́rùn-ún ẹgbẹ̀rún èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún tó gbọ́gọ́rùn-ún ẹgbẹ̀rún àmọ́ mọ̀ báwa náà ti là fún wa sí. ẹ lè dáná ẹ fi ẹ fún lọ́sọ̀tọ̀ mú kí n lọ lọ kí àlàjá ọfẹ lọ mi. wọ́n wàá sòfò fún pátọ́dọ̀ mi ni wọ́n bàtà àwọn orí nǹkan ni rèé ṣùgbẹ̀ngbẹ̀ ló kọ́ rẹ̀ ah, ah. ṣùgbẹ̀ngbẹ̀ wọn gbé fún láwọn níbẹ̀ mo ti níbẹ̀ mo ti láṣẹ mọ́. ó jẹ́ ìgbà oníkalọ̀ tó yá ni àbí. a lè jọ rìn pọ̀ orí ọjọ́ yẹ wá. ìwọ rìn ti. ẹ kì í lọ pa sí i ṣé bàtì ẹ̀rọ jẹ́jẹ́ lọ pa sí i. oògùn ilé ayọ̀ sórí sórí bó ṣe wà yìí èmi gẹ́ wá kàn mọ́ mi lé ni mo mọ̀ pé mo ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ń gbẹ̀yàn bíi mẹ́ẹ̀ẹ́dógún bá sì gba bíi ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. Ah, mo mọ̀ pé ọgbọ́n ayé ọ̀wá ní burú kò ní burú fún ọ o alájà ọmọlára ọ̀tún ayé abákàrè ìgbà ọdún ọdún kan ló ṣe o bẹ́ẹ̀ ni mo sì dúpẹ́ tí èyí tó kọ́ fún mi o ṣùkàbìtì gbàngbà wọn mọ̀ sí gbòòrò ayé wọ́n sọ pé ṣùgbẹ̀ngbẹ̀ ìlọsọ mi di bàbá oníṣùgbẹ̀ngbẹ̀ mi bá kọjá lọ wọn pé ayé kò tọ́ o ṣùgbẹ̀ngbẹ̀ èmi àti ṣe mo kí yí o o ṣeun mo dúpẹ́ o ọmọ rẹ pamílẹ̀rín ló ní kí ọ ó ní kí ọ sí moro ń tẹ́lu kí n kí ọ sí wọ̀nràn ó ní kí ọ sí mẹ̀sì àkọ́dúgbà níbi tójúmọ́ eré tí mo wálé ayé ìgbà ọdún ọdún kan ló ṣe kò ní rí ọ yóò máa dùn yóò máa dáa happy birthday to you o. あ、あ、あ、あ、